kí ọba ṣe àlékún ìkẹ́ àti ẹgẹ̀ fún. ohun tí a máa gbé yẹ̀wò ohun ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yin tẹ́jọ́ obìnrin pàápàá jùlọ àwọn algaziwol fitiri ogun tí wọ́n fi dídá alimari atal muslima àwọn ogun kan wà ń sìn tí wọ́n fi ń ja ẹ̀yin obìnrin lógun pàápàá jùlọ obìnrin mùsùlùmí ogun yìí wá rí kìí ṣogun kìí ṣogun dà kìí ṣogun ìbọn ogun kíni ogun ọpọlọ ogun làákàyè ìjà làákàyè yẹn lógun wọ́n dẹ̀ ní ogun eléyìí fàásìrò ẹ̀ orípa rẹ̀ ojú ogun à ń ẹni jà lọ kámọ́jà ogun ọpọlọ kámọ́ báyàn ojú ogun à ń ẹni jà fífíkálì lọ oríṣiríṣi ogun náà wá fi ń ja àwọn obìnrin lẹ́nu pàápàá jùlọ obìnrin mùsùlùmí tó pé téèyàn ò bá gbẹ́sìn rẹ̀ yìí àbó a máa dìfìtì ẹ̀ a máa kọ́ǹkà rẹ̀ a máa kó lẹ́rú àbí tó bá ti dìfìtì yẹn lójú ogun ẹ ti kó lẹ́rú náà kọ́ nìyẹn àyọ̀ àmọ́ yìí obìnrin tó ń kó lẹ́rú lẹ́ni nínú àwọn obìnrin mùsùlùmí pẹ̀lú ogun yìí kódà òbí lórí àwọn fẹ́gbẹ́sìn yìí láwọn sísà mí náà láti bógun yìí lọ ogun kí la pè é ogun ọpọlọ tán fi ń ja àwọn tani àwọn obìnrin ẹ̀yin obìnrin rẹpẹ́ tí o bá kíyèsí kò ní mọ̀ pé ogun ni ogun sì ni. afẹ́ká mọ̀ pé ẹ̀sìn Islam yìí ẹ̀sìn tó kàn obìnrin lé ni. ṣùgbọ́n nínú ogun ọpọlọ tí àwọn ẹni yóò fi jà ẹni pé bí Islam wá yan obìnrin jẹ ogun tẹ́kọ̀ọ́ gbé wá ni pé a obìnrin mùsùlùmí o Islamu wá sí kí ni owó àyàn jẹ ni ẹni tó náà bá ti gbèrú eléyìí sórí tí wọ́n kọ́ ọlọ́ọ̀tí wá ní káwọn obìnrin wọn síbẹ̀ síbẹ̀ síbẹ̀ wọ́n ti ń jà lógun kan bọ̀ nínú ọpọlọ nìyẹn àwọn wa fẹ́ ṣe fídọ́ọ̀mù pé ẹni tó náà fẹ́ ja ayé tí ò fẹ́ yóò bá wọn lọ. àkọ́kọ́ ni pé ìsìláàmù ọ̀yin obìnrin jẹ ìsìláàmù gan ló wá gbé obìnrin sípò rẹ̀ sábàkà ìtàn wá láti pẹ̀lẹ̀ ẹ rí i pé kí ìsìláàmù tó dé lọ́dọ̀ lárúbá ni àtàntàn yìí ṣe lárúbáwá ipò tẹ́tọ́ obìnrin sí ipò tó lẹ́yìn gan láwùjọ àwùjọ lárúbá lápèjúwe ọlọ́run ní tí àwọn ọmọ bá bímọ obìnrin ọ̀ìdà búṣírọ̀ àdúhùn bèlè òǹfà nígbà tó bá fọ mẹ́nìkan nu wọn pé ẹ kú oríire o ìyàwó yín bímọ o kí wọ́n á lóbi yín lóbìnrin bọ́lá wájú òhù mùsùlùmá ojú rẹ̀ ó wà á kọ́ rẹ lọ́wọ́ ẹ̀wọ̀n tí yorùbá lójú wọn kọ́ rẹ lọ́wọ́ yóò máa bínú ọwọ́ àkàfíìn yóò dojúrú yóò máa bínú jẹ́mọ́ ẹni tó lẹ́ẹ̀bí mọ́ tẹ́ kó máa yọ òun máa banújẹ́ ni. mìsú ìmọ̀ bú ṣírọ̀ bíi nítorí ìró aburú tán fún yẹn ọdọ tẹ ìró kíni ìró aburú ló kà kún kí ló fi kàkà burú ẹ ló bímọ obìnrin yàtàwárọ́ mínẹ́lì kó mímì sú ìmọ̀ bú ṣírọ̀ bìhí wọ́n bá léyìn tàwárọ́ ìmọ̀nà yàtẹ́fì yàtàkàtàm kéèyàn máa fara pamọ́ yóò máa lúgọ onífẹ́ jáde síta mọ́ lásìkò gbàùn tọ́bá náà fẹ́ kí yóò fapamọ́ síbi ìkẹ́wìgbà kúrò sí nílé yàtàwárọ́ mìíràn kọ́ mi sún ìmọ̀ bó ṣírọ̀ bíi látara àrò tán fún yẹn pé àìrò aburú ni lọ́dọ̀ tiẹ̀ ẹni tó bímọ táyọ̀ lẹ́yìn fẹ́ kí tó yẹ kí wọ́n yẹ mọ́ dùgbò bímọ onídẹ́nu máa fapamọ́ yóò wá máa ní èrò méjì kan kí lèrò àkọ́kọ́ ayúmúsìkù àlàhúní ṣé kí n kú gbà bẹ́ẹ̀ kí n gbà pé tọ̀ nǹkan àbùkù ló ṣẹlẹ̀ sí kí n sì gbà àbùkù yìí mọ́ra kó n fọ́ ọmọbìnrin yẹn lẹ̀ ayọ̀dúnṣù fi tùrọ́bì àbí kó n ṣe kí ni kó n lọ bòmọ́lẹ̀ láìkú nítorí pé kò fọ́ ọmọbìnrin ọlọ́run ní àlàáfà àmọ́ ya kùmùn á nítorí dá lẹ́jọ́ ìgboro gan. ara yẹn fi yé ọ pé ipò tí àwọn ẹran yìí ìtò obìnrin sí láwùjọ lágbàgbàjà ilé akẹ́sì tó ṣe kíni kò tó dé. ipò tó burú ni ẹni torí pọ́nà lárúbá ń gbà wọ́n gbà pé ọmọ ọkùnrin ni ó gbogbo lé àwọn ẹyọ oríṣiríṣi ìjà náà máa ń jà ń gbà pé ọmọ ọkùnrin ló ṣe kó lójú ogun ìrùgbóbìnrin ẹ̀rí kò sí ṣe nǹkan yìí kó dànà tún ní fún ọlógún a ní fún ọlógún a ti wá gbà pípa àwọn gan-an tálóbí wọn sáyé tọkùnrin lóbi wọn obìnrin ìmọ̀ làákàyè àìsẹ́sìn ló mú wọn ṣe gbogbo jákujáku wọ́n tẹ bá àwọn India láyé kẹ́sìn tó dé a ní bẹ́ẹ̀ náà tí wọ́n náà burú jáì bẹ́ẹ̀ làwọn òyìnbó tó ń sọ pé ìsìláàmù yẹn obìnrin jẹ́ yìí báwọn náà ṣe rí nìyẹn kódà wọn náà ṣe kọ́nfẹ́rẹ́nsì kan láwọn ọjọ́ tó ti pẹ́ kí ní àkọlé kọ́nfẹ́rẹ́nsì yẹn lọ́lọ́ dìbẹ́tì pé séèyàn lóbìnrin àbí kìí séèyàn. ẹ̀rí pé ipò tọ́kọ̀ bí ipò tí ò dáa nígbà tí ìsìláàmù wa dé ló wá fa obìnrin sókè. Okay ó sì gbé obìnrin sáyè tó ga ọlọ́run ti mọ̀tọ́ pé mọ́ni amílà sọ lè ha ẹni tó bá ṣiṣẹ́ rí inú ní sákàrí àwọn sá níbi iṣẹ́ rí ẹ̀yà tó atọ́kùnrin àtòbìnrin ní kéde ọkùnrin nìkan àwọn àmọ́mí tó wá jẹ́ mọ́mí à ọlọ́run ní ábìsí kò tó dà. bọ́lá ń sọ pé ọkùnrin pé iná ni mùsùlùmí ló pé kíni wàlì mùsùlùmáàt wàlì mùmìnì wàlì mùmìnàt wàlì kọ́nìtín والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات káwọn fún nílò àwọn fíìlì pé bákan náà lẹ́sẹ̀ jọ ọlọ́ni ní rìjálì náà sí bú mímọ́ tárakàlùwà lè dánú àkọ̀rọ̀bín wà ní nìsá náà sí bú mímọ́ bọ́kùnrin tẹ ní nǹkan tí ó jẹ́ ẹnu ogun lòbí náà ní o bí ìsìlámù ti ń pa gbogbo àwọn àṣà àtàfi yẹn obìnrin jẹ bí lóde kìí ti ti ń parẹ́ nìyí. ìsìlámù ti ń parẹ́ nìyẹn. tó fi jẹ́ pé ní ìsìlámù ló wá kan obìnrin lé ṣùgbọ́n ní ogun tí wọ́n ń jà wá lé ní tó ẹ pẹ́ gan tí ò gbẹ́sì yé ó fẹ́ẹ́ lè fẹ́ kónú ìsìlámù torí ẹ̀. wọ́n mọ̀ sọ lágbàáyé láwọn ọ̀tẹ́ẹ̀sìn pàápàá jùlọ àwọn òyìnbó pé ìsìláàmù ẹ̀sìn tó wá rẹ́ obìnrin jẹ ni tọ́báníyàn rẹ̀ yàn jẹ́ gẹ́gẹ́ tó mẹ́ tó wá sàbò sí rẹ̀ ni wọ́n á máa sáìtì àwọn ẹ̀sàmpù kan tí ò jọra wọn. ni ẹ̀sìn islam bẹ́ẹ̀dẹ̀ ni equality ń gbà mí ó lè mọ́ mú dédé àbí ẹ̀sìn dọ́gbadọ́gba ni ẹ̀sìn ẹ̀sìn justice kí ni justice Yorùbá náà ẹ̀sìn dédé ni àlàádìlù ádìlù ní ká fẹ́ ní kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ láì ṣàbòsí fún ọlọ́ni wà látàtà mọ́ ní ọmọ fọ́dọ́lọ́lọ́ bí bá dọ̀kọ́ àlàbáàdì kẹ́ni kálukú mọ́ náà gàwó ń ta fẹ́ nìkejì lírìjálínà sí bùnmí mẹ́tàtàbù àwọn ọkùnrin ní ń ta fún wọn wàlí nìsáì nà sí bùn mí mẹ́tàtàbù àwọn obìnrin náà ní kíni ń ta fáwọn náà fásálù lọ́ha mi ń fádélè torí náà kíkà lókun wọn béèrè ọlá tọ́lọ̀ ń fún. ara ń tẹ́wọ̀n yóò ní ẹgbẹ́rún ẹ̀kọ́ yẹn obìnrin jẹ́ ń tẹ́wọ́ ogún tọ́lá àwọn ó náà kí tọkùnrin fi pọ̀ ju tóbìnrin náà tó bẹ́ẹ̀ kó jẹ́ kí ni equal tó bá jẹ́ equal ẹ mọ́jẹ́ dédé ọkùnrin yóò mọ̀ náwó ni obìnrin wọ́n kẹgbà dìtẹ̀ àtúmọ̀ fún oníkíní lówó ni ṣùgbọ́n Islam máa balance ẹ̀ yóò ní eléyìí tó tọ́ sẹ́yìn obìnrin rẹ̀ eléyìí tó tọ́ sọ́kùnrin torí pé nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá wa gan ìtọ́kùnrin ní tóbìnrin ò ní wà rí ìtóbìnrin tóbìnrin ẹ̀ tí ọkùnrin náà ní wà ayíkọ́ obìnrin àwọn tẹ́sìnlẹ̀ agbàmẹ́ wọn lé ká ẹ̀yìn obìnrin jẹ́ ni obìnrin tó rùn bá nìkan ṣe inú mọ̀ pé ah, islam tó tọ́ kò sáwọn déédé kò sáwọn dọ́gbadọ́gba so islam ló wá fọwọ́ obìnrin sókè ló wá jẹ́ kí wọ́n mọ àpọ́nlé àti ìwọ̀n ní àwùjọ nínú tí àwọn ọ̀tá tó fi ń jà obìnrin lógun ni pé tí wọ́n sọ pé islam fi ń jà obìnrin lógun ó ní pé báwo la ti lè ní ọkùnrin ju obìnrin lọ. Bàárà àwọn kan nísìn nítorí gbé wá onòrè tán pè ní feminism ìyẹn pé àtọkùnrin àtòbìnrin kò sẹ́ni tó dé kíní tó jura wọn lọ. Tóbìnrin bá wà nù lé àtọkùnrin wọn ní kò sẹ́ni kẹ́kọ̀ọ́ jura wọn lọ. Ẹ pé Ìsìlámù mọ̀tòkè ar-rijalu qawwamuna 'ala an-nisa' àbí. ọkùnrin ló lórí obìnrin kódà kóbìnrin yẹn kó jùlọ kódà kó kẹ́kọ̀ọ́ jùlọ ara ọ̀wọ́ àmọ̀ ẹni pé tí ìbá jáde yóò gbà yọ̀ǹda so àwọn wàá fẹ́ lẹ́fẹ́ a bí wàá pẹ́ nìkẹ́ ti ju bóòlù ẹnìkan ti lọ́wọ́ ẹnìkejì máa lo láì fún o lè lọ bí ló wà wò láì gbàyọ̀ǹda àbíkọ́ ọkùnrin náà gbọ́dọ̀ tí ò bá tẹ́lẹ̀ gbàyọ̀ǹda ni à ń jọ di déédéé nìyẹn wàláì agbóbìnrin mìíràn tó náà apply rẹ̀ o kódà lẹ́yìn lómi tó gbẹ́sìn yé torí pẹ́ lómi ò fẹ́ wo tó fẹ́ fọ rẹ̀ bóyá oúnjẹ ni tí ò fẹ́ tẹ́lẹ̀ bá fọ́kọ irú ròrí yẹn yóò wá sí kíni yóò mu pé ẹnìkan ò jẹ́ nìkan lọ́nà bẹ́ẹ̀dẹ̀ ni Yorùbá gan-an láì fi náà sún ẹ̀sìn gbé àwọn kẹ́ńgbà pé àgbò méjì ò lè kíni ẹlẹ́mọ̀mínú kòtò lẹ́ẹ̀kan ẹmọ kòtò ó ní àwọn bóyá kòkò àbí igbá tẹnu rẹ̀ fún tẹ́pẹ́ tágbò kan bá tẹnu bọ̀ ìkejì ó ní sùúrù ni kámẹ́rà aláwọ̀ mọ̀ mí wẹ́lẹ̀ kan náà àbí ọ̀gá méjì ò lédè gíní àlewà mẹ́tò rẹ̀ tó rún bá ń kù kan ìkejì ó gbà tẹ́ ẹ̀rìn lọ́nà méjèèjì lẹ́ẹ̀kan náà ẹ̀yìn bá gan máa ń sọ yìí tó wọn tán ní àjọra wa lọ bákan láàrin jọmọ kò fínú lé ẹ̀fẹ́ nìkan gbà tẹ́ lọ́wọ́ ẹnìkan àbí ẹnìkan ìlọgbé ṣe báyìí fẹ́nì kejì ìtàn sọ ni pé ọ̀gá méjì lè mú mi nínú àgbò méjì lè mú mi nínú kòtò ọ̀gá méjì lè mú wa lẹ́ẹ̀kan náà tí ó bá nìkan ṣe nínú àwọn obìnrin irú ìròyìn lónà gbà bá ń sọ ó lè mọ̀ ọkọ ń sọ fún ìyàwó àwọn nǹkan tó ń ṣe lórí social media mo fẹ́ mọ̀ ọ̀nà ilé sọ yẹn fún mi àbílẹ̀ inú gbèsè ti fi náà kalẹ̀ àbí níbo ló ń lọ obìnrin ọ̀pẹ ẹsẹ́ iná dágbé ńgbà tẹ́yìn náà lókì ní tẹ jáde kò sọ dáadẹ́ ti kó ń lò fi yẹn ṣùgbọ́n òfin yẹn gẹ́gẹ́ ní fi hàn pírètì bẹ́ẹ̀ yẹn pé yẹn ṣé kí ni ẹ̀jù mi náà nítòsí mọ gbọ́n náà ni pé wá ṣe ẹnìkan ṣe pé ẹnìkan jẹ ẹnìkan lọ ni. yóò máa rò pé ńgbà tó bá sọ fún pé jáde kó tó ẹ̀gbà yọ̀ǹda àbí tọkọ tó pé mọ́ jáde lóyún yóò wá dà pé ẹsì tí èmi nì kò sẹ́ni tó sọ fún yín kẹ́yìn mọ́ jáde àti pé tó náà bá sọ fún náà pé ìwọ náà mọ́ jáde lémi àbú ẹ̀yìn náà lọ́bi kankan. tó tí yẹn bá lọ lọ́dọ̀ àwọn tí wọ́n gbẹ́ sí iye kò yẹ kí yẹn dá àrìn wà tó láti gbọ́ iṣu kọ̀ọ̀kẹ́ tó máa ń jọ bẹ́ẹ̀ torí kílẹ̀ iná ń ṣe gbogbo ọmọ tí iná ẹmìdẹ́ iná bá jẹ́ sẹ́yìn náà mọ́ ń sọ ní ìyàtọ̀ wà láàrin pé àánì tó dání ìyàtọ̀ wà láàrin pé lágbọ́jà mo fẹ́ jáde lọ bẹ́ẹ̀ yóò afẹ́ ni ọkùnrin sọ ṣùgbọ́n kìí ṣe wájìbù lórí tiẹ̀ pọ̀tọ́ obìnrin wa pé dandan òun náà sọ tí ò bá ti máa sọ tiẹ̀ òun náà máa ṣe nǹkan yẹn láì ní máa sọ adékọ́ méjì náà jẹjọ́ gàlí kódà bí ò fi ẹnu sọ sọ ní pé àwọn nǹkan mi téèyàn ń ká àbí nǹkan mi tán ń ṣe pé ọkùnrin ṣe lè sọ pé obìnrin ṣe báyìí àjúra wa lọ àìpẹ́rú rò rí yẹn tí ń wọlé tọrú obìnrin bẹ́ẹ̀ kódà àwọn ìyá wa bàbá wa tàlẹ́ láyé jọun pé àgbọ̀yé ẹ̀sìn wọn kiri àwọn gẹ́ ṣerú nǹkan yẹn tó ọ̀nà kẹ́ni tó fi ń ja obìnrin lógun kódà mí ń gbọ́yé pé ẹ náà lú mí a ní dandan ni kí obìnrin dáná ni ẹ́ kí n kálukọ́ lọ wá tí ó jẹ́jẹ́ pé dandan kọ́kùnrin pé kíyàwó lẹ́dẹ́gẹ́ ni

mọ́tẹ̀mọ́gbẹ̀ ogun ẹ̀sẹ́gbẹ̀ ara wọn nìyàn wíwà pé dédé ni wọ́n omi tó náà ní kan sọ pé àwọ́tọ́ ni tí wọ́n sọ yẹn náà ṣítìn ló máa jẹ́ ìbáwọn lọ́bi tó wù ọwà àtẹ́tẹ́ ní obìnrin ògbòrò tráfù pé ẹ̀sìn yẹn fẹ́ yẹ̀ wọ́n jẹ́ ní ọ̀nà àní òun lè lọ́bi tó wà wù láì ṣe kíni láì gbà yọ̀ǹda kánà ti pé gẹ́ bá sọ pé ẹ̀sìn fún obìnrin ó gbé kẹ́kálukú sí dédé o níbi ìjọsìn wáìtọ́kùnrin kírun tóbìnrin ṣe tani kó gịnị? kíni ó mọ́ kí kódà lómi bá débi tàá dúdú saujad tí ó ní wá ẹ̀tọ́ ní ọkùnrin ní ìyàwó méjì tóbìnrin ò lé tí léyàn ta ẹmọ̀ gbogbo kí ní àwọn òyìnbó ọ̀rán rí sí pé ṣítì ni dédé tí ó bá ti jẹ́ ẹ̀tọ́ fọ́kùnrin ló gbọ́dọ̀ jẹ́tọ́ fún obìnrin náà ìránu ní ẹ̀ àpẹjẹ́ ìmọ̀ àgbà yìí ní kírun ẹ̀sìn ẹgẹ́tìrìsì tọ́lọ́ ń gbé kálukú sípò tiẹ̀ ìlọ́rọ̀ ní pé látọ̀tà máa náwó máa fà dọ́là lábí ìbádọ́kọ̀ alàbáàdì tọ́lọ̀ ń gbé fẹ́ nìkan kí ìran kejì máa rànjú mọ́ lérí ìdálínà sí ibú ní mọ̀kítàtàbọ̀ àwọn ọkùnrin ní ẹ̀tọ́ lórí tí wọ́n ṣe ẹ̀sì lẹ́sẹ̀ wọn wà lè ní sáìnà sí ibú ní mọ̀kítàtàbọ̀ obìnrin náà ní pé tiwọn náà

tọ́kọ̀lẹ̀ bá ní kó mọ̀lọ tó bá gbé lórí pépà mi lórí social media ṣe ẹ̀rí kwáyé mọ̀ sọpọ̀tì ẹ̀ka ah, ìyẹn jẹ́ ní ẹ̀ alátásán bí ẹ̀sìn wọn lẹ́ni ẹ̀ ẹ̀rí kókò sí dédé mẹ́ so àwọn obìnrin tán ní lákà ìtọ́nà fẹ́ mọ́ ṣerú fẹ́ kó lọ láti ní Port Harcourt kó lọ Àbújá láìlọ́kùnrin so kókò mọ́ rìn káàkiri irun wọn láìkẹ̀ tí gbogbo sáré mọ́ láìkẹ̀ gbẹ́dẹ́ ni obìnrin mùsùlùmí tó bá gbọ́ nǹkan yóò ká ẹ̀sìn ṣe wá rí báyìí tó tọ́ ó ti wá gbá obìnrin sẹ́yìn báyìí bẹ́ẹ̀ ni Islam fẹ́ fún obìnrin lẹ́yìn gbogbo òfin tó ṣe ó fi pọ́n obìnrin lé mi. kódà ara àpọ́nlé yìí àwọn obìnrin tó ní súrà tó jẹ́ súrà tó nìfà àtọ́rọ̀ obìnrin tó pọ̀ mẹ́ jantirẹ̀ rẹ̀. sábà ń sọ̀rọ̀ múra kẹ́hìn àti ọkùnrin kó fẹ̀sọ́ tiẹ̀ kó fi gbogbo tiẹ̀ káwọn kó mi níbo tiẹ̀ ẹni ẹwà àfẹ́ kó look smart ni àwọn tá ẹ̀gbọ́ kẹyẹ ní ẹ̀sìn ẹ̀mọ̀ sọ̀pọ̀tì irú gẹ̀rẹ́ yẹn kí ni mo sọ ìsìlámù ti omi ẹ̀ omi wa bo ara ẹmú wa rí tó lẹ́yìn tó kàwé ẹ̀tọ́ sí kíni ìdílé mọ́mọ́ oríṣiríṣi àwọn nǹkan ìròrí tí ò bá mọ́ mọ́ wa so àwa tá à ń gbọ́ ẹ̀sìn wa yé gẹ́gẹ́ tí ta ń gbìyànjú ká gbọ́ ẹ̀sìn yé a gbọ́dọ̀ fọ́ọ̀lù fún àwọn nǹkan báyìí ìyẹn náà bá fi ń pè ní algaziwul fikiri ogun ọpọlọ ni dídá àlùmọ̀rẹ́ àti mùsùlùmí tí wọ́n fi ń jata ní obìnrin mùsùlùmí ṣùgbọ́n látàrí pẹ́lú mi náà fẹ́ jayé àti pé ìròrí tí ẹnẹ́bí ò tún dá ọ̀pọ̀lọpọ̀ ń fọ́ọ̀lù fún lẹ́nì fún mùsùlùmí lómìnì ò mọ̀ rò pé ìsìlámù yàn àwọn jẹ tí bàbá mùsùlùmí ló mọ̀ rò pé ìsìlámù yàn jẹ sẹ́yìn bá ti rí pálágbọ́ yẹ́sì ni ẹ tó bá fẹ́ fọ́mọ̀ yóò ti mọ̀ sọ bí wà kọ́ fẹ́ lọ yẹn jẹ ni ìmí ìsìn ló jẹ́ pé ìmí ìkọ́sí pé ẹni ò ní jẹ́ kó ṣe ṣùgbọ́n látara ogun yẹn tó ti fi ja òun náà tógun yẹn tó ti kó náà lọ pé ah ṣe sí pé nǹkan sọ yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ yóò máa ka gbogbo ẹ̀lẹ́ lọ́wọ́ so àwa tá a jẹ́ ẹni tí ń gbìyànjú láti gbẹ́sìn èyí nǹkan tó lè ká kọ́ establish pé gbogbo tọ́lọ́run bá gbé lẹ̀ fóbìnrin ní ìdájọ́ dáadáa àti iye ló wà ń bẹ gbogbo táwọn táyẹn ń pariwo káàkiri kódà kan páńpá rẹ̀ kan pákéjì ẹ̀ kan ṣe dáadáa ẹgbẹ̀ tó ní social media kẹ́sẹ̀ gbogbo ẹ̀ ìranù ní ọ̀pọ̀lọpọ̀ tí ò bá ti bófin bò ìbọn iná náà lọ pé ẹ̀yin náà wọ́n sì wọ́n fẹ́ sóbìnrin di ẹni ẹ̀yìn padà òun ni nígbà tẹ́fẹ́ polówó àbí tẹ́fẹ́ ṣe ọṣẹ ìfọṣọ ni àbí kírímù ni àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tánàmọ́ yà síbẹ̀ obìnrin tí ó sáyà alẹ́ ìtẹ́fẹ́ káwọn obìnrin dínú tọ́bá fẹ́ polówó rẹ̀ níta àwọn obìnrin náà mọ́ jó ní bọ́stọ̀ọ̀bù náà fún ẹ́ promo ìtẹ́fẹ́ káwọn obìnrin dín nìyẹn o ìgbà náà kẹ́ hẹ́n ẹ̀sẹ̀ tú obìnrin náà lẹ́ ẹ̀wù sí wá di déédé báyẹn yẹ̀mọ́ sí ẹ̀ ló dá tòtòrí bí ọ̀pọ̀lọpọ̀ á ti rí tá a múra tá a ń ṣe díẹ̀díẹ̀ tá a lágbára tá a ń ṣe fún ọkọ̀ wa ìlú ìrìnkà èyí gàn ní ẹ̀sìn ti sọ yín dẹrú wàláyé ẹ̀sìn gbé yín sípò tó dáa ni o ká mọ̀ jẹ́ kó gun ọpọlọ ìkó kó jà wá tó àti náà ti sàmì náà tó yẹ pé ìtàn ẹ̀kọ́ ń dìmáàndì fún ilé ìṣe dìmáàndì yín irú àpèjúwe tí mo mú alẹ̀ kan ẹ̀yìn náà tẹ́ sọ bí tẹ́ ń lọ ni ó jáde láìsọ ni o àbẹ́ ẹ̀lẹ́wọ́ ẹ̀sọ pé sẹ́ẹ̀tì mi kí n má sí kankan sẹ́yìn náà ṣe kí nìkan tó bá tiẹ̀ kọ́kọ́ ẹ sákèsí wo ní sọ pé dandan ẹjọ́ tí ò bá ti ṣe tí ò ṣe ìwọ náà ní ṣe tiẹ̀ àjọ pé ní ogun yẹn ti ń jaru ẹni bẹ́ẹ̀ ó sì lè mú ọtọ́ ṣùgbọ́n látara pé ìfẹ́ ẹnu tó náà ṣe yóò fọ́ọ̀lù fún un ní táwọn èèyàn ń gbé wá àbẹ̀ tí ò fẹ́ ṣiṣẹ́ ilé ó ní ẹ ó ní kìí dandan ni kí obìnrin kó ṣe kí ni kó ṣe lè kó ṣe lè kó ṣe lè. àbẹ̀ tó ń fẹ́ mọ́ ẹ lọ káàkiri ẹ máa rámù yẹn kankan Islam fẹ́ fi jẹ obìnrin níyà ni Islam ò fi jẹ obìnrin níyà Islam gan ló wá pọ̀ obìnrin ìyẹn mo fi gbé sẹ́yìn láti pinlẹ̀ pé kẹ́sì àwọn tí wọ́n gbẹ́dì yẹn gan fẹ́ jẹ obìnrin níyà àtàwọn obìnrin dì sáyìn gbogbo bí bọ́ọ̀lù rárá àwọn àgbà síbẹ̀ yóò sáyà alẹ́ kò sí táyẹ̀ náà fẹ́ nìyẹn pẹ̀ hẹ́ẹ̀ kò sí dábà tòkọ́nà wa sọ́nà wa tààlà tó ṣàánú wa tó lọ́wọ́ bẹ́ẹ̀ àlìgáṣí olùfikiri ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gẹ̀ torí pé ó ń dá wàhálà lẹ̀ á tó kọ́ntínú jọ mi inṣàlá tààlà ọlọ́mọdé àṣẹ rọrùn fún wa wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi